ajá sí pé ànábì ò padà wá sí ayé mọ́lẹ́yìn ikú rẹ̀ kò sì mọ sẹ́ni kankan dánwò mọ́lẹ́yìn ikú rẹ̀ kọ́ọ́n fàyè kọ́ọ́n wọ́n wàá sọ fún ànábì pé ìnáhùn lámúyà záánú mùrìtàdínà àkọ́ọ̀bìyìn wọ́n wàá sọ fún ànábì pé àwọn èèyàn wọn yẹn o wọn ò yẹ wọn ò gbò tí wọ́n ń fà sẹ́yìn nínú ẹ̀sìn Islam tí wọ́n ń kó mà tí wọ́n ń ṣe nǹkan tí ń ba ẹ̀sìn wọn jẹ́ pẹ̀lú àdìsí ọwà ní Bukhari ọwà ní Muslim ó ti wá sọ pé ẹ̀tún ń padà rí ànábì lẹ́yìn ikú rẹ̀ lójú ayé mo wá fẹ́ lọ sórí àdìsí máa ń rọ̀ á ní gàgàn báyìí bíìsì Abu Hurairah ló sọ pé mo gbọ́ sàmẹ́bí sọ pé máa ń rọ̀ á ní fìlì mẹ́mẹ́ mi ẹni tó bá rí mi lójú àlà fàṣàyàrọ́ ní fìlì yàtọ̀ lọ wọ́n máa rí mi lójú ayé gbangba àlìkìyàmà wọ́n láyà tàmá sálù ṣètọ́lù bí èsì òsì ní í gbé àwòrán tèmi wọ̀ bayanu àníṣubùhà tí kọ̀ọ̀lìyí sallallahu alaihi wasallam ọ̀fàyàrọ̀ ọ̀dẹ̀fẹ̀lẹ̀ yàkọ̀dọ̀ àlàyé ìrújú nínú ọ̀rọ̀ tá níbi sọ pé wọ́n máa rí mi lójú ayé number one innahu nafsun aamun maksus innahu nafsun aamun maksus ọ̀rọ̀ tá sọ yìí wọ́n mú wá ní ìlú wa gbogbo ni àmọ́ ó ní àwọn tálẹ̀ gbígbà lérò ó ní àwọn tó jẹ mọ́ ọ̀rọ̀ tá a bá mú wá ní ìlú wa jẹ́nẹ́rà àmọ́ tó dá sí pé ọ̀wọ́ àwọn kan la ní lọ́kàn tá a ti sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní sẹ̀ríà wọ́n á pè ní nasun amun general maxusun specified. ọ̀rọ̀ tó jẹ́nẹ́rà tá a mú wá jẹ́nẹ́rà àmọ́ tó já sí pé àwọn kan péréte ọ̀rọ̀ kan. alimurad èròǹgbà nẹ́bì ni àwọn èèyàn tí wọ́n jọ lu ayé ni ai ìyẹn túmọ̀ sí pé mọ́rọ̀ ìmọ̀ náà ẹni tó bá wà sátọ̀ wúlọ́ ta'ala lè lè hijira sí ilé yìí ọlọ́run bó ti ṣe kòun gẹ́ láti ṣe hijira lọ bá lè bí Mẹ́dínà nìyẹn wàtàṣàrù àtàbìlì kan ìlú sallallahu alaihi wasallam ọlọ́run ó sì pọ́n tọ̀ ń lé pẹ̀lú pé kó lè ní ìfẹ́ ànẹ́bì kálẹ́bì tó kù láyé olùwà béèrè pé níbi láti rí ọ̀rọ̀ ahánú maxus ìjà tó rí gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ní islam bì tí ó maxus ìjẹ́ àárí àárí máa gbọ́ nínú sọ́ọ̀tù bùfátì ayàtẹ̀wà ọlọ́ọ̀ni ìmọ̀ ìlẹ̀bí rẹ̀ yóò bá yìí àwọn ònàkà dájúdájú àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ àfúwà ànábì ìnáma yóò bá yìí àwọn ònàlọ́ọ̀hà dájúdájú aláwọ̀ ni wọ́n ṣe bẹ́yà fún ayàwó ṣáàtúrẹ́ tó ṣe bẹ́yà fánàbí màláyé lónìí ṣáàṣì yìí máa ka ní kùránì àwọn tí ń ṣe bẹ́ẹ̀ àfàlẹ́bì jẹ́nẹ́rà ni ṣùgbọ́n a gbọ́ yé pé nígbà tálẹ́bì ń bẹ láyé òní wọ́n ṣe bẹ́ẹ̀ àfò nígbà tí kúrò láyé òun ṣe bẹ́ẹ̀ àfàlẹ́bì mà ní kété tó kúrò láyé tán àbúbákì ni wọ́n ṣe bẹ́ẹ̀ àfò nígbà tí àbúbákì náà kú wọ́n ṣe bẹ́ẹ̀ àfò Umar nígbà tí Umar náà kú wọ́n ṣe bẹ́ẹ̀ àfò kíni Usman nígbà tí Usman kú wọ́n ṣe bẹ́ẹ̀ àfò Ali wáyé ti bẹ́ẹ̀ àfi ń transfer from one person to another tó bá gá sí pé ó kú kò kú ni. fàlẹ́bínà yorùbá yòówù nàìjíríà bíjà sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ fànàbí wọ́n áhájú àásírì yìí sallallahu alayhi wa àwọn tí wọ́n bá lu bani aláàpọ̀ìdì àyàtì yìí nígbà tí sì ń bẹ láyé ni ní ànàlì mùsùlùmí torí pé àwọn mùsùlùmí máa kánú yorùbá yẹ̀hún na nàbí sallallahu alaihi wasallam lọ́dọ̀ wọ́n fàtì wọn ò padà ṣe bẹ́ẹ̀ hà fún ànẹ́bì mọ́ lẹ́yìn ikú rẹ̀ báyìí ìnáwó yorùbá yẹ̀hún na al-khulafa bí kò ṣe pé àwọn àròlé àlejò ni wọ́n ṣe bẹ́ẹ̀ àfún wọn ìmọ̀ràn àti àwọn aláṣẹ báàdà hu sallallahu alaihi wasallam lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run fàlẹ́ àyà nítorí náà àyà yìí o nafsun amon maxus àpẹẹrẹ nífòrò wà nífòrò nínú sọ́ọ̀tù Hujurat àyà kẹrin round forty nine ọlọ́run sọ pé iná lẹ́bí na yìnbọn dùn nàkà ní wà rọ́ọ̀hìn mọ̀tòrát dájúdájú àwọn tí wọ́n ń pè àmẹ́bì lẹ́yìn ilé wọn á dúró síta tàbí kí wọ́n gbé sẹ́yìn ìpìlẹ̀ ilé rẹ̀ yà á Rasulullah ó kúrò jù lẹ́yìn náà òjì sí ọlọ́run bọ́ta sí wa o wọ́n gbé sẹ́yìn ilé àmẹ́bì ó sì máa ń lọ gbó ọlọ́run wá ní iná lẹ́bí na yìnbọn dùn nàkà dájúdájú àwọn tí ń pè ọ́ lẹ́yìn àwọn tí ń pè ọ́ ní wàrọ̀ ilẹ̀ hujarat lẹ́yìn ilé àkìfàrò ní àyà àkìlò wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ní láàkáyì wọ́n á máa gbọ́là yìí rẹ̀ bàbá yìí. فالذين ينادون النبي صلى الله عليه وسلم من وراء حجراته àwọn tí wọ́n ń pè ànábì lẹ́yìn ilé rẹ̀ tí wọ́n ń pè níta lé wùm àwọn sáàtúrẹ́ tún pe ànẹ́bì mọ́ ìfù ilé ọ̀gán dàmá ilé ẹjọ́ náà gan dàmá wùm ahalu asiri àwọn tí wọ́n bá ànẹ́bì lu ayé ni àlàákọ́ ibi hayati yìí sallallahu alaihi wasallam nígbà tí ò tí kú ò láyé wọ́nàkọ́dù sanat alikuburat àwọn ilé ìwé wọ́n ti pòórá wọ́n ti wú sí ya wọ́n gbùrà kẹ́ńtẹ́ nílé gan wọ́n ti dẹ̀mí ẹ̀ wọ́n ti dẹ̀mí ẹ̀ wọ́n làmú yẹ́kùn áhàdùn wọ́n làmú yẹ́kùn áhàdùn yìí náà dí àyà náà sùn àmúl maxus agbátúkẹ́ àyà náà wọ́n mú wá ní mú wá jẹ́nẹ́rà ni àwọn tí wọ́n ń pe ànẹ́bì lẹ́yìn ilé rẹ̀ lẹ́yìn ìfúnlélé rẹ̀ àwọn wo màṣúùsù àwọn tí wọ́n bá ànẹ́bì lò nínú wọn láti rí ẹni tí ń kígbe ànẹ́bì níta ní rẹ̀ ọlọ́run tó bá já sí dájúdájú àwọn èèyàn yẹn dọ́là àǹfùsàhùn nígbà tí wọ́n bá ṣe àbòsí sí ẹ̀mí ara wọn jáwúkà wọ́n wá bá ọ. fásitẹ́kítà ló ń wọ́ si wọ́n sì tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run wọ́n sẹ́kítà làwọn múrọ̀ sùn òjì si ọlọ́run náà sì wọn tọrọ àforíjì. làwájàdù lọ́hàtà wà bá rọ̀hìnà wọn lè bá kúkú rí ọlọ́run ọba ní ọba olùgbà àṣàkẹ́ aya wọn pé tọ́ba dá pé àwọn tí wọ́n ṣe àbùsẹ́ẹ̀lì ara wọn wọ́n dá tán wọ́n sì ok wọ́n sì sọ̀tà ọlọ́run tí wọ́n bá ọlọ́run kọ́ ọlọ́run ní wọ́n rí òun ní olùgbà ìrònúkúwàdà wọn òun sì tẹ wọn lẹ́yìn àforíjì wọn fàlẹ́bínà yàtúnà nàbí sallallahu alaihi wasallam fàlẹ́bínà yàtúnà nàbí sallallahu alaihi wasallam nìtọ́lá di mímú ìsìfàrà wọ́ọ̀hì láhùn àwọn tí wọ́n wá ń bá ànẹ́bì láti tọrọ pé kọ́ wọn tọrọ àforíjì àlọ́ àwọn wò ni ṣé tún bẹ̀mọ́ hum alu asiri àwọn èèyàn tí wọ́n jọ lò bá ní aláàkọ́ ìdí àyá kì í sallallahu alayhi wa sallam nígbà tí ó sì ń bẹ láyé ní ìyáàmà ní mùsùlùmí náà dáadáa wà fáátì nàbí wa torí pé àwọn mùsùlùmí lẹ́yìn ikú ànábì yastaghfiruna Allaha li anfusihim kó wá ní dákọ̀rọ̀ àforíjì ọ̀dọ̀ wà mẹ́rin káàmù yà tún ní nàbí jẹ́ fún ọmọ wa ní ìwọ̀sílá wọn ò tún lọ máa bá àgẹ́bí mọ̀lẹ́yìn fún rẹ̀ pé kọ́ bá wọn sọ̀rọ̀ àforíjì o ní anáwó kọlu tó wó fìyà torí pé àlẹ́bí ti kú. fàlẹ́ àyà nítorí náà àyà yìí o òun náà jẹ́ iná sóòlù áàmùn àyà ni ọ̀rọ̀ kan látọ̀dọ̀ ọlọ́wọ́ tó jẹ́ náírà sí gbogbo ẹni bá dẹ́ṣẹ̀ àbí ṣùgbọ́n màṣúùsù ni wọ́n fi àdáyanrí àwọn kan náà àwọn ẹlẹ́ṣẹ̀ yẹn àwọn wo náà sì làwọn náà ọwọ́ àwọn tí ń bẹ láyé ni kọ̀kan wọn mọ́ ní ìsìn torí pé ò ní bá nẹ́bí mọ́ pé kọ́ bá àforíjì pé àpẹẹrẹ kọ́rọ̀ ń wá ní àwọn ta a sẹ́ńtà ọ̀rẹ́ lórí ọwà ní Islam alright tẹ̀sílù hadith bil hadith mo tún wá fẹ́ lu hadith láti fi ṣàlàyé hadith yẹn o fi sunani Abi Dawud nínú sunanu Abu Dawud àni Abi Hurairah radiyallahu anhu qala látọ̀dọ̀ Abu Hurairah ó sọ

ànábì tí wàá sọ ń bẹ̀ pé làkà ànàmà làkà ànàmà rọ̀ á ní fòlìyàkọ̀rọ̀ ẹni tó bá rí mi lójú àlá bí ẹni tó rí mi lójú ayé ni bí ẹni tí ànábì jí bí ẹni tí ó rí mi làkà ànàmà bí ẹni pé ó rí mi lójú ayé ni wọ̀láyà kaná sálùṣe ìtọ́nù bíi èṣù òsì ní gbé àwòrán mi wọ̀ tá a bá lo àdìsí méjèèjì papọ̀ àti mọ̀bí tá lọ báyìí àkọ́ sọ pé ẹ ń bá lójú àlà wọ́n máa rí mi ní kíni ojú ayé ìtumọ̀ ojú ayé wa lè dúró mọ́ wa lọ́wọ́ àlejò fún tù ó ní bí ẹni pé mi lójú ayé ó túmọ̀ sí wípé ìròyìn yẹn ò gbọ́dọ̀ yí padà lára ẹni tó ọba ló lálàárí tó pèrè lábẹ́ ibi lójú oorun fún ọ gbọ́ àmì ẹbí sí gẹ́rẹ́ lójú ayé màtí gbẹ́láyé bẹ́ẹ̀ náà ló ṣe gbọ́dọ̀ lálàárí tó bá gá sí pé àmẹ́bí Muhammadu gan ló ṣe kí ni mo ní mo lálàárí nínú musnadu sàmìyìn fún Tabarani òun ti sọ báyìí pé látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ó ní mo gbọ́ tóbi sí ọlọ́run sọ pé mọ́rọ̀ á ní sinimá náà mi ẹni bá rí mi lójú àlá fàṣàyàrọ́ ní fìyà kọ̀dọ̀ wọ́n máa rí mi lójú ayé á kàánàmà rọ̀ á ní fìyà kọ̀dọ̀ tàbí bí ẹni tó rí mi lójú ayé ni tàbí bí ó túmọ̀ sí pé rírí ànẹ́bì lójú àlà àwọn tó rí lójú ayé tó bá ròyìn ẹni tó rí fún wọn ọkùnròyìn ara ẹ̀ gbọ́dọ̀ ṣe wẹ́kú kíni ẹni tí àwọn tó rí lójú ayé tí bí wọ́n ṣe rí tó bá ti yàtọ̀ kì í ṣànẹ́bì lórí mọ́nù torí kò ti sọ pé bí ẹni it is as if ló lò it is as if tó bá sì ti rí báwo pé it is as if ajá sí pé rírí lójú àlà fẹ́ni tó rí lójú àlà ìròyìn tó rí lára àmẹ́bì kò gbọ́dọ̀ yàtọ̀ sí ìròyìn táwọn sàhábà sọ nípa rẹ̀ nítorí pé àwọn kojú rí ní ojú ayé ẹni tó sì rí nǹkan lójú ayé sóun ló súnmọ́ kọ́mọ̀ òyìn nǹkan ni àbẹ́ tó rí nǹkan lójú òun

òun lálàárí ànábì tàbí òun lálàárí. inna fama ni a'immat al-hadith dájúdájú àwọn mẹ́jọ nínú àwọn aṣíwájú nínú mahadis alimusannifin àwọn tí wọ́n kọ tírà àdìsí jáde àwọn bíi imam bukhari imam muslim abu dawud ibn majah bayat imam ahmad ìhìtàbù bí hadal hadith wọ́n ṣe àkọlé kan àdíìsì gbogbo wọn ló gba àdíìsì wa fa àkàràjúhù ní fi kùtùbíhù wọ́n mú àdíìsì náà jáde nínú tírà wọn mímọ̀ yóò ákìdú ìhìtìmáàmù rúmbìrì nínú nǹkan tó ń fi ń rinlẹ̀ pé wọ́n ṣe wà fáhámẹ̀hún ìmọ̀dùnmú ìmọ̀dùnmú yìí àti àgbọ́yé wọn sí tí àdìsí náà ń tọ́ka sí wà má àgbà àlìkà tó fi bẹ́ẹ̀ náà láwùjọ bá gbogbo láhùn àhàdùn lóníhùn kò sí kankan nínú àwọn àfáà yìí tó wá gbé báàbù táìtù àdìsí rẹ̀ jáde bí àpẹẹrẹ yìí pé báàbù rúùyàtù rọ̀ṣún sallallahu alayhi wa sallam ìyẹn kọ̀ọ̀lọ́tà dáadáa wá fáàtì yìí kò sí kankan nínú wọn tó gbé tọ́pìkì àdìsí bọ́ta nínú gbogbo tíra àdìsí tá a mú wá yẹn kó wá sọ pé ẹ̀kọ́ nípa rírí ànábì wa Muhammadu lójú ayé lẹ́yìn ikú rẹ̀ wàmìnú yẹn láàrin láàrin láti wá mọ̀ pé annalẹ́dínà yẹ̀tẹ̀dìlú nàbìn hadith àwọn tí wọ́n lo àdìsí fèrè ní ìyàtì Rasul sallallahu alayhi wa sallam lẹ́kọ̀ọ́ báàdà wà fáàtìrì àwọn tí wọ́n ń lo àdíìsì láti fi sẹ̀rí rírì òdì sí ọlọ́run lójú ayé lẹ́yìn ikú rẹ̀ ìnáma òǹfì ṣìkọ́ọ̀kì báyìí wọ́n wà nínú ìyá kakúgbù kan àwọn tí wọ́n mú àdíìsì wá àdíìsì sẹ́yìn lò fún rírí àmẹ́bí lẹ́yìn ikú rẹ̀ gbogbo àwọn tó má àdíìsì wá pátá kò sí kankan nínú wọn tó bà wá bá àdíìsì yẹn pé rírí àmẹ́bí lẹ́yìn ikú rẹ̀ lójú ayé ẹ̀yin ò sì wá máa lo àdíìsì sí ibi tí wọn ò lo àdíìsì sí agásí pé ẹ ti yapa jìnnà she can't bind ẹ ti yapa jìnnà jìnnà àfi kí ọlọ́wọ́n bá nú àánú rẹ̀ kó ṣe kó kó dáyé padà wá sí tòsí ní ìparí fún tòní a ti yanjú abala àìrọrùn fún ènìyàn láti fojú rejú pẹ̀lú màláíkà ní àwòrán màláíkà a tún ti yanjú abala kejì àìrọrùn fún ènìyàn láti rí ànẹ́dẹ̀wà Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ikú rẹ̀ lójú ayé àmọ́ ènìyàn lè lálàá pé ò rí ànábì bọ́ ọ bá sì lálàá ànábì lójú oorun yiri nǹkan méjì wò sọ̀rọ̀ ìwé ẹni tó rí bó ṣe rí ara tí wọ́n kọ́ lẹ̀ nípa ìròyìn rẹ̀ tó bá ṣe wẹ́kú àágbàkùn lánàbì ẹlẹ́ẹ̀kejì kí ohun tó bọ́ sọ ni pé kó o ṣe nǹkan kankan nǹkan náà á ṣẹ̀rí ẹ̀ sí kí ni Quran sọ yín fún látẹ̀rẹ́ ìmọ̀ bóyá mo kọ ọ̀rọ̀ yẹn síbí báyìí ẹnìkan náà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ọwọ́ ara ànábì sọ fún un pé kó o lọ síbi báyìí kó o lọ wúlẹ̀ bẹ̀ òun ò rí àlùmọ́nì ilẹ̀ òun ò bá ń bẹ̀ tó ń bá sì ti gbé e òun nìkan ni kò ń dáná.